àsìkò oníkàlùkù ló yàtọ̀ àtẹ̀wọ́n labẹ́là a ò mẹ́ni tó kọ́. uber o uber uber o uber o uber. orí àgbẹ̀ ajá fẹ́ gbé orí àlùkò ajá fọlọ́. mr uber má ṣe kánjú. orílẹ̀-èdè àfihàn Abuja ṣe Mr Uber o oh, Uber. orí àṣelégbè lẹ́yìn yìí ẹ ti bọ ẹlẹ́dàá báyìí dandan ní kẹ́lẹ́dàá gbé oh, orí ni ẹja bọ tó fi la ibújá oh. orí ni àpárán òun náà lọ bọ tó fi làró kò já ẹ̀yin ti wá bẹ́lẹ́dàá yín sọ̀rọ̀ báyìí ẹ ti fún ní tó béèrè dandan ní kẹ́yìn náà rí ní tẹ́ wá. Ise lọ béèrè fún àbí. o ti bẹ̀rẹ̀ sí í ríṣẹ́. àṣẹ bàbá. ẹyìn ọwà orí. àṣẹ. Ẹgbin bẹ níbi ipò ọlá o. gbogbo iṣẹ́ ti fi lọ àfi kọ́ ọmọ àwà mára. ẹ tó la yóò wà ẹlẹ́dàá rẹ yóò pèsè iṣẹ alájẹ fún ọ. ọmọ àbọ̀ gbé o jẹun. ngbà Mr. ọkàrí alégẹ baba olóbìnrin ló fẹ́ oh. iṣẹ́ ti wà iṣẹ́ ti wà iṣẹ́ ti oh. wà obìnrin ló kù oh. láti ṣìṣìn lọ àwọn obìnrin ó mọ dìrọ̀ mọ́ ọ ní àmọ́ ìwà tá a fi ń tọ́jú obìnrin tóbìnrin fi dúró tì ní ẹnì máa wù pẹ̀lú wọn nǹkan ẹlẹgẹ́ lóbìn ẹ̀yin ni wọ́n. wọn ò gbọ́dọ̀ bọ́ fọ́ ẹ̀bọ́ tiẹ̀ jẹ́ pé lérí ibú pọ̀ nù ọ ní pàdé lérí ibú àṣẹ wèrè mẹ́nu wọn ọ ní rí wèrè nù wọn olórí olóríire bẹ̀ ni ọ̀wọ́ rí obìnrin ọ̀sùn máa gan o ọ̀múra o. ó sì mọ mu oh, oh. mílíkì àti mọ́ọ̀tì dáadáa èyí <laughs> ra ṣe oh, ẹ ẹ bá ti rí o ti mọ sí ọwọ́ rẹ ah. ẹ o ti mọ tọ́mọ̀ sí. mo ti kó títí ìyàwó ni mò ń wá báyìí. ẹ o ti kó títí. ìyàwó mò ń wá báyìí. ẹ̀kúnlé ilé lọ wà báyìí. <laughs> ẹ ìrì òsì lẹ́gbẹ̀ lẹ́yìn. ìjẹ́mi wílé ni àrò àrò ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o ti ṣẹ́ bẹ́ẹ̀ ngbà ìwọ náà gbọ́dọ̀ sọ́ọ̀bù. Hmm. ọ̀kárì. ẹ̀ẹ́ omi alálẹ̀. ọ̀gbẹ́ni ìwọ àìlẹ́nu kí o tún ṣe ìdánwò tó wò wọn kí ló ṣẹlẹ̀. èmi rò pé lẹ́yìn gbogbo àjò tàti lọ ṣe lọ́dọ̀ bàbá kò yẹ kó tún sídìí lè mọ̀ náà òun la pé pépé tí ò sẹ́ni tó gbé kọ́. o oh, so kọ́ tó ń kọ́ tí wọ́n gbé yẹn ní ìdílé tó wà ní àlàyé ájò lọ pè wọn pé má jí ah, èmi náà mọ̀ bọ̀ it can be annoying ṣé ṣé à tẹlifíṣàn yóò yóò lábẹ́ máa jẹ ẹni ájà máa jẹ nǹkan kan. báwo ni ọ̀rọ̀ to bá ti ní solution ìyẹn kò láàgbé ìbọn nọ́mbà ìtòbí fóònù ẹ̀. nọ́mbà òtún nìyẹn báyìí. nọ́mbà ìtò máa to wọn náà kó pè gbà. gámìnà ń bẹ́ nìkan sọ̀rọ̀ bóde lọ pẹ̀lú iṣẹ́ tó ló fẹ́ ṣe ìyẹn ní káàkan lọ́wọ́ ìdẹ̀ṣọ́ pé kíákíá ló máa bá dé ọkùnrin ah. wọn àwọn àdẹ́ làlágùn inú mi á dùn tó bá lè bọ́ sí i. ilé ìyàwó bọ́ọ̀sì máa làwọn ti bọ́ọ̀sì solution ayé ẹ̀ ló dúró ìtọ́jú láàbù àwọn abágbàlagbà rẹ̀ máa tó ẹ sọ́nà ọmọ fẹ́ lọ́ọ̀ kan o. ọmọ èmi ìsín ìsín lèmi kọ́ṣẹ́ lè jẹun kò sáyè ìfọlódù lèmi kan gbẹnu sí lẹ́wù. Mr. Uber o oh, Uber Uber o oh. Mr. Uber o oh, Uber Uber o. mo ní option méjì fún ẹ I think this one is okay. okay sir. gbélé Thank you. Thanks. It's okay. One more, one more, one more. Don't worry yourself. Mo ń bọ̀ dóde mi. Documents mọ́tò Okay sir. This is the key. Okay sir. Okay sir. Key the yìí. Ah. Wow thank you sir. for one thing wa àwọn oúnjẹ mi lówó. ah never sir. One of me sọ fún ẹ wọn oúnjẹ mi lówó. thank you you can go. Ah. dollar bala I'll bend to for Uber Uber Uber Yeah Mr. Uber Uber Uber, Oh yeah gbọ́dọ̀. Wow ah. ọmọ ọbẹ̀ ni ó clean o finally this is huge ah ah, ah, ah. ọmọ ah ó dúró o bọ́dì ẹ̀ pé níjẹ́ olùlọ́ọ̀kì nìyẹn bọ́dì ẹ̀ pé ọlọ́ọ̀ ọbẹ̀ ni o ah ah ọmọ ìtìrì ẹ̀gbọ́n yìí wà ń bẹ̀. Ah, pọ́tàpọ́tà ni. ọlọ́run ó dúró ó yá áá ah, ah. no clean ó clean ó clean first body yẹn tó ni. ẹ nà wọ́n tẹ̀lé ọmọ tí tí dáadáa. wọ́n tẹ̀lé ọmọ tí tí bá bá jẹ. bẹ́ẹ̀ ni o mm. àfọlọ́wọ́n àfẹnìyàn mm. ìsinmi ẹ̀ṣọ́ wọn pé tí ọ̀bàrẹ́ ni bá là wọ́n là ó kì í yá o àmọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn tó jẹ́ kọ́ lọ́n gbé ẹ̀ fún mi àìrọ ah, o dúpẹ́ lọ àbíká à ah, wà ọlọ́run lò mí fún ẹ ọlọ́run lò mí fúnra mi ni o ọmọ ìyá whatever I do for you I do for myself eh? I'm happy for you bro happy for you bro happy for you happy for you. so uh, ìtàn sọ dùn báwo ló fi bẹ̀rẹ̀ sí ní gbèrò. Ah, kò sí táì mọ áàpù yẹn mò ń dáwọn lónìí sí mo tẹ̀yẹ update yẹn lọ́wọ́ ni eh. tó bá ṣe yẹ kí ọ̀la báyìí iṣẹ́ bẹ̀rẹ̀. wọ́n yá lọ sí yẹn nulẹ̀ mo yìí ní kíní kan tá a lè jà sọ́kàbí àbí wọ́n kọ́. sáyẹ̀ mo ló dùn mọ́ náà ṣe ìwọ ló wà wá ni. èmi kẹ síbi tó yẹ mo ṣe pẹ lórí fóònù in fact èmi mo gbé wa ó mọ kóbi ló ń bọ. o ṣì máa lówó mọ kóbi ló ń bọ àmì wọn o gbé náà ló mọ bí tó mọ ìlú ọ̀rọ̀ wọn ló sọ tí wọn ti sìn yẹn o ṣì máa lówó mọ. ọ̀gbẹ́ni ṣe máa sọ pé òun àbí tó mọ kí ni gbogbo rárá tó sọ lẹbi. ọ̀gbẹ́ni kí ló sọ lọmọ wọn. ṣé èmi ṣe mi lálejò. àlejò. pásẹ́njà lásán lèmi gbé hmm. ah, ọlọ́run mọ̀lẹ́ jẹ́ kí èèyàn ṣìyàn gbé o ah ok ok ó ti ṣẹlẹ̀ hmm. àbí àlejò ẹnjìnìà ti bá ń tì ní. ṣé o wà òkè ṣá ẹ̀gbọ́n máa lálejò wọn ò ní sọ fún mi ṣé ọfẹ fò látọ wọn á tún jẹ. ee eh, wọ́n ti ẹ̀ pé wọ́n náà ká ti confam ṣé o wà òkè ṣá. Ah, bó ṣe wọn máa gidi borí ni ẹ pé wọ́n ká confam. gbẹgbẹgbẹ wa ni o máa pè ó ti rẹ̀ ní ìlú lọ ti gbé kíkú mi òun yẹn fún wa ní instruction ká ṣe mo bá fẹ́ hello sir. hello. yes sir ṣé lábẹ́rẹ́ wa sir. mo wà pa. ẹ sà mo ní ẹ fẹ́ lálejò ẹ jẹ ẹ ti ẹ jẹ́ kí n mọ̀ pé fẹ́ lálejò sà. àlejò yóò ní o lálejò kankan o ṣé mo máa wà lamẹ́ríkà máa máa gbàlejò sí nàìjíríà ni i'm not expecting no visitors there. oh okay sir okay sir yes sir náà kò sí kò sí problem sir kò sí ẹ bá mi kí ẹ bá mi kí mọ́mi tolú àti tolú ẹ bá sọ fún pé mo miss wọn gan ẹ yes sir ṣe ẹ gbàgbé ẹ gbàgbé kíní tí mo bá yín sọ yẹn yẹ ok sir ṣe sir alright sir ẹ̀gbọ́n ọ̀la àlejò ẹ̀gbọ́n expect àlejò mo lo ti ní nǹkan tó gbé wálé. ṣé ẹ̀mí ṣe mí lálejò. wàhálà àlejò ọ̀ràn gbá lélẹ̀ yìí eré lẹ pé ah! ah! ah! pé àwàdà kọ́ o ṣé gbogbo nǹkan bọ̀ ẹjọ́ tó yọlé máa ń yìnbọn ẹjọ́ ẹjọ́ ẹ máa yìnbọn you are friendly people. yes ah, yes. ìfọ̀lá ah. lè gbé wálé. iṣẹ́ ti ṣe àti irú ta ma ma gbé títí ta ma parí operation yìí tó ní sí problem mo wà níbi ta ma gbé all right. ah. kí ló ha ẹ lẹ́nu ẹ ẹ ṣe sọ̀rọ̀ yẹn ni àǹtí ẹ sọ bẹ́ẹ̀ ni pé ẹ máa pẹ́ bíbà ìdí ẹ. ṣé òwò rí pọ́njú ti pèrò sọ́kọ ni. Ah. a máa pẹ́ bíbà o ibi la máa fi ṣe bùbá tá a máa máa bá sí ẹfẹ bẹ́ẹ̀ abẹ́ ẹfẹ bẹ́ẹ̀ ẹ dáhùn ni. abẹ abẹ abẹ abẹ abẹ gómìn abẹ jù abẹ pa mm, mm, mm, abẹ. Ah. Abẹ abẹ abẹ. Ọ̀gbẹ́ni irú òun ló ń sọ ní táìmì yìí ẹni tó fẹ́ fún ẹṣẹ́ tí ń pè látàrọ̀ ọ̀ délẹ̀ kò jẹ́ ká lọ jàre bọ́sì bẹ́túrú máa ní mo ti mọ dídé dídé jọ jẹ́ ká lọ jàre kí ló ń wọlé lé Ọ̀gbẹ́ni bá mi ń tàjọ́ ah, alásùnwàtọ́. aláwo kí ló ṣe ẹ bọ̀bọ̀ yìí à ń sọ̀rọ̀ ọṣẹ́ ò ń sọ̀rọ̀ àlà tó bá jẹ́ pọ̀rọ̀ àlà tó rò ní àwọn èèyàn ní bọ́tà wà nǹkan tó máa jẹ náà táwọn èèyàn bá ń lanu sọ fún irú àlà tó máa ń lábàá èdè dé tó bá sùn ó máa rọ aláwo má fọmọ gbàgbé ẹ̀já rẹ á fọ fàlà yẹn fàlà lẹ̀ òkè tó bá pẹ́ bẹ́ẹ̀ nìkan tí wọ́n bá là fún òru òun lẹ̀ kó jí kó bó lórí bẹ́ẹ̀ kó fọ́ fún yẹn yẹn. ẹ ká sọ ma ẹ ká sọmọ ẹ ipò ọlá kí ló ṣe ọgbọ́n tó sọ ni òun ni ó fẹ́ wà. you came in highly recommended so mi ò ní fẹ́ wá disappointed lórí deliver mi. i promise i won't disappoint um, àwọn dọ́kúmẹ̀ntì mọ́tò ẹ jẹ́ kí n so. Um. gba. Um, ah Okay. ló ṣe tún. ó wà okay. ó wà okay. Hmm, but she's fine it will be fine. Ami. Ami. wá. àmì àmì. ṣé èèyàn fẹ́ kájọ wà ní. abẹ́ ìfẹ́ bẹ́ẹ̀. mo fẹ́ bẹ́ẹ̀. ẹ ṣe gan ma ẹ̀yà iná kẹ́hìn náà ṣe ma. wèrè kí lè kí n ká yìí jẹ́ àkó òbí kí ló ń wò tó lanú lẹ̀ wèrè wọnú mọ́tò wọ́n á gba kí ìdánwò ẹ̀ padà o wọlé jẹ́ àlọ́ jẹ́ ìjà kó wèrè Ah! ọ̀rẹ́ mi ọmọ ṣọ́ọ̀kì ẹ̀ dúró tán bẹ́nà sí bẹ́nà sí bẹ́nà sí. kárí bọ́ọ̀lù tó ń dájà àtàwọn kí ló ṣẹlẹ̀ kí ló hàpọ̀. so o tiẹ̀ mọ̀ pé mò ń dáàdì. ẹ mo rí ẹ mo rí bẹ́ẹ̀ mo mọ̀. ẹ o ní kí n má fọ fàlà o lálá òtòrò. Ah, òtòrò kí ló wà ń bẹ. wo alẹ́ ilé ìtòrò. ó dá kí lórí. ok ọmọ tí mo ní mo rí lójú àlà eh. tó yọ̀bọ̀ sí wa òun ló ẹ̀ṣẹ̀ pé mọ́tò fún àtọ́sí. Eh, bí Rónkẹ́ eh. àbí kirorúkẹ́ òun ló rí lójú àlà. òun ló jẹ́ kí n lanu sílẹ̀ mẹ́rin lẹ́kọ̀ọ́ mẹ́rin tí ó mọ̀ kó tó ń ṣe. ẹ má fọ sí àníkò tó rò oníkòtòrò ọmọ tí mo yí lójú àlà tó yọ̀bọ̀ sí wa mọ́tò tí mo fi gbé lójú àlà òun náà ló fi gbé fún wa wo ló mọ̀rọ̀ ilé kòtòrò náà má fọ́ sẹ́ òkè o lálàá pínyàn yọ̀bọ̀n sí ẹ lójú àlá lójú ayé kò yọ̀bọ̀n sí àmọ́ tó lò fún wa one lójú àlá ẹ pásẹ́njà ẹ ni lójú ayé ọ̀gá ẹ ni kí ló wá ń rò àlálà ni Ma. ṣọ́dọ̀ àlá ẹ kò tọ̀nà ẹ̀rá ni ó ṣiṣẹ́ ọ̀dà wẹ̀ ni má lọ fọ́fàlà. o ń tẹnu mọ́ lẹ́kọ̀ọ́ oníkòṣeré kòṣeré ṣé onígbàtà làbúrúkú bá ń ṣe mọ́ ọ lára ókè má gbọ́ lójú àlá pásẹ́njà ni ó yọ̀bọ̀n sí ọ̀gá wa ni so a ló mọ nǹkan tó máa ṣẹlẹ̀ bí èmi wa ló máa béèrè. èmi èmi èmi báwo àwa ó tó rò lóòótọ́. ṣó ti rí tí gbọ́n ká tó ru anything jẹ́ ká dá mọ́tò yìí padà. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ jẹ́ ká dá mọ́tò yìí padà ní sùúrù ní sùúrù. ọmọ mo rò nǹkan kan. kí ló rò ẹ̀yin ọmọ mi mo fẹ́ kẹ́ ẹ ṣe làákàyè dáadáa àlátọ́ láwọn lórí ọ̀rọ̀ àjò tẹ́ ṣe ni o kọ́ má ba àjò dànù kọ́ má wàá dàbí ìgbà tí èèyàn ṣe mọ̀ tọ́wá ní èèmọ̀ ń ṣeun kò sì ṣe ẹni tó rògùn àbámọ̀ sí ìtumọ̀ àlátẹ́ lánàá. bàbá ṣe rí gbogbo àṣà àmọ̀tẹ́ ń pa látàárọ̀ kò sí ètò yé wa ń bẹ̀ o. ọ̀dà ẹ ẹ̀ dá sáà ẹ wò ó olóko ń kọmi inú igi àdárọ̀ igi àdárọ̀ náà ń kọmi inú olóko àmọ́ ju gbogbo ẹ̀ lọ iná ní ojú àfòmọ́ ọ̀tẹ̀ kanlẹ̀ ẹ gbọ́ mi o ṣe é rí tìbọn tẹ ẹ ní obìnrin yọ sí i kò sí ní tí ó ṣe fún yín tí ẹgbẹgbẹ̀rún èèyàn bá yọ ìbọn òfo lórí òfo ni torí omi là bá nú agbódógbó a ò kọ ikú ìbọn mọ́ yín látọwọ́ ẹnikẹ́ni àmọ́ ẹ̀yin méjèèjì ní kẹ́ ẹ ṣe làákàyè kẹ́ ẹ gbìyànjú ẹ má dábàá àti kọjú ìbọn síra yín ó léwu púpọ̀. Ah bàbá àti ẹ̀ níbọn lédè mi ta mọ̀ máa ṣe eré oníbọn. bọ́lá ti fẹ́ ríbọn ìbọn kẹ̀. ìbọn ní orílẹ̀ èmi ò jù bọ́n tọ́lọ́pàá ń gbé kiri lọ mi ah. ìbọn àbọ̀ gan ìbọn yá àríbọn rí. Eh. Ah, eh, ọmọdé ló ń ṣe yín ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀ gbọ́dọ̀ ní àwọ̀ inú ò gbọ́dọ̀ bí yín síra yín débi tẹ́ẹ̀nì ẹ̀ já. Eh, we are best of friends so hmm? we are good at it àlùbáríkà lójú o oríire á kan gbogbo wa. ọ̀rọ̀ tó ní gàbà tí kó mú mi ṣàlàyé ń dẹ́rù báyìí náà ni. ó lè yẹ náà. aláyọ̀ máa dẹ́rù bà mí mọ̀ ó kò jẹ́ pé ibi tálà gbà ló ṣe ní bákan tí ìbáṣepọ̀ alúbáwá báyẹn tó ṣàlàyé fún wa ojú burúkú ni ìbá fi máa wọ̀ gá yẹn o. di èrò wa lẹ́kọ̀ọ̀kan a ní jáde sọ̀rọ̀ ayé wa òye ẹ̀. ọ̀tọ̀ ló sọ because aláyọ̀ bá lẹ́rù bàbá ni ṣé wọn pàlẹ́ má padà dọ́dọ̀ bàbá yẹn o a dẹ̀ nímọ̀ èyí tó kàn àmọ́ lóòótọ́ ni pé kò sáyé fún olódò. Ah, ìyẹn ò lè bàbá ti sọ ká má jà ká má dàlẹ́ ara ìyẹn ló kéré jù. ọ̀rẹ́ kò kéré o kò kéré rárá ọmọkùnrin tó wá kéré ní bá bí ọmọ kò kéré ah, o. but for me it's no bother. Ah, mo ti gbọ́ ti tiẹ̀. Ṣáwálé ah, bọ̀. Ẹ ní kọlù yẹn wọn ní kọlù yẹn o. Asma ò ní mú ọ. Bí àìwò ní mú ọlọ́pàá ò ní mú ọ. Iṣẹ́ ti bẹ̀rẹ̀ Ọmọ ìyá jẹ́jẹ́ o jẹ́jẹ́ o jẹ́jẹ́ o bless now tó bá ti bọ̀ jẹ́ kí n mọ̀. ayọ̀ dọ́dọ̀ mi o mo fẹ́ ṣohun ẹgbẹ́ mi ṣe fi ṣiṣẹ́ mi padà má jẹ́ kó nira gbogbo tí ló bá wá dáwọ́lé ire ni kó yọrí sí ẹlẹ́dàá mi o. Yeah. Bọ́lá. ẹ sọ fún mi pé. ẹ wo ẹ má bínú sí mi kò sí ewu o ìkejì yìí ni mo wá rí. ìkejì àlejò. bẹ́ẹ̀ ni ṣé mo bá wọn lé. ẹ̀yin ti lọ bí iṣẹ́ nìyẹn àbí. yes. ajé a máa wá ẹ jẹ́ kẹ́mi sún sẹ́yìn kẹ́yìn lè bọ́ta. sí iṣẹ́ mi ò òyà torí mo ní kálukú bá a jù ṣe máa ga fún wa làwọn wá bá ṣe máa kọ́lé bá ṣe máa lò bá ṣe máa ra tó ẹ̀wọ̀n wá kiri. báwo bá fèrè síṣẹ́ tí n bá dáwọ́ mi lé kí n má ṣàṣeyọrí kí n má ṣàṣedànù o kò dẹ̀ tètè bá lánàá gbàgbé mi torí báwo rẹ̀ ní balà ọ̀la kì í. kí ló gá mi lè máa wá lè kẹ́ wálé fún débi pé ó trace address wa wa àbúfẹ́ fóònù náà ṣe no if there is something like that anigba ti sọ fún mi mo mọ ọ̀rẹ́ mi náà mo ṣú ọ̀pọ̀ nǹkan ọkọ̀ mọ̀kùnbọ̀ mi ò i don't think so àbí anigba ń bá sọ̀rọ̀ lẹ́yìn tí mi ò mọ̀ ni. Um, so um, kí ni kí n fi ṣe yín lálejò báyìí. <laughs> ẹ má ti ṣe ọ̀rọ̀ kò tí ì ta sí kan. Okay. Yeah, and you have a very nice place here. Oh, wow. Thank you. Thank you so much. It's actually my brother's. Um, ẹ oh. mọ àwọn akọ́nfọlẹ́ ẹ̀gbọ́n jiyàn ni oye ṣe mọ àwọn tó wà lórí street á ní my brother dash me but wá báyìí my brother house me ni à ń ni you know <laughs> and moreover is an engineer so wọ́n ti call a lot of houses fáwọn èèyàn so tí wọ́n ìgbọ́dọ̀ stand out. Mm. yeah thank you thank you thank you so kí ni mo lè fún yín. <laughs> um, bóyá kò refrain question yẹn you know bóyá kò sọ báyìí pé kí ni mo lè fún ẹ torí ọwọ́ àwọn fíìmù máa ń lè fún. ah really. bẹ́ẹ̀ni ah. sori èmi gangan ló yẹ kí n máa lo air fún ẹ gbàgbé pé mo gbé mọ́tò fún ẹ láti máa fi ṣiṣẹ́ o ní òun tó ah, um, in all honesty um, ọ̀rọ̀. Um, ọ̀rọ̀ ẹ ah sorry ọ̀rọ̀ yín ọ̀rọ̀ <laughs> kò yé mi dada. I don't really understand. àìdè ṣòro látìgbà tí ìwọ àtọ̀rẹ́ ti wá sí ọ̀dọ̀ mi. àtìgbà yẹn ni ó ti ń ṣe mí bèbè mi ọ̀rọ̀ kan rẹ̀ gbogbo ìgbà ni mo máa ń ronú nípa ẹ̀ ìgbà tára mi ò balẹ̀ mo pé kí n máa rí ẹ. Èmi. Yeah. Ṣure. Kò ṣe jẹ́ ká máa fẹ́ra wa. Yeah, and o ní regret ẹ o. Mo promise, mo kún fọ́nà bọ̀. Kò yà tí mo wọ ayé. Ẹni tó wá fẹ́ sọ́ra rẹ̀ tó ta ògo yé. Ah, àbí tó bá ń ṣe bí ọ̀rẹ́ ọlọ́run má ṣe èlé fún wọn ṣe gbèmílékè gbogbo ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ sí mi o kọ́ mi lẹ́ni tí mo máa sá fún kọ́ mi lẹ́ni tí mo máa súnmọ́ má jẹun fọ̀tá ṣọ̀rẹ́ kí wàá máa dunnú pé mo ti wé mi lọ ẹni tó ti gbàgbé gbogbo ìlàkàkà mi tó ti gbàgbé gbogbo. Alege. Ah. Ah, Ara mi ò gbá múlẹ̀ jẹ́ kí n padà. Kí lọ̀gá mi wá ṣe bí? Ọ̀ oh, èmi ni mo mọ̀ pé èèyàn burúkú ni ẹ̀. Ẹ tẹ́rẹ́ bọ̀ pẹ̀sẹ̀. O lálàá oríyàn tó yí ọmọ sọ lójú àlá. Ẹni yẹn dẹ̀ wà mí bọ̀. Mo dé lẹ́nu ọ̀nà. O ò lè padà wá. O fún láyé o wọlé tán. Tọ́lá ẹ̀kọ́ wọlé olókùn mi gan. Má bínú. That's not fair. Má bínú má bínú. Torí ẹ̀gbọ́n mo ṣe padà. Ọṣẹ ayé wà yẹn náà. So kí ló wá ṣe? Anyway kò sí nǹkan rẹpẹtẹ tó wá ṣe ju pé well or guy or whatever ti love up. Yeah, yeah. You ta ló ń pa look ọ̀gá guy, lóun ò lè sùn òun ò lè wo látìgbà tóun ti fi ojú òun rìn look I kid you not bro your whatever boss is in love with hundred hundred. ṣé ọ̀rọ̀ rírun yẹn ló wá sọ́n bí láàárọ̀ kùtùkùtù. bro afa na kí ló ń ṣe ẹ ewu lọ̀rọ̀ rírun. Ah ọ̀rọ̀ fẹ́ máa ń rùn ní kí ló ha ẹlẹ́ni tó ń da panu déjọ ọ̀wọ̀wọ̀ yìí ọlọ́run hmm. èèyàn wá bí tó bá pé ọkàn mi ló wá ṣe fún mi ọlọ́run sọ ọ̀tá wa dọ̀rẹ́ wa kò jẹ́ kí mọ̀ ọ̀tàṣẹ lórí wa ó padà dọ̀rẹ́ wa ọlọ́run lò fún wa ó ní sọ̀rọ̀ inú ilé tó máa ronú báyìí náà à wọ́n bá sọ pé kò sáré fún lódò rẹ̀ ní ṣe bí olódò sórí ẹ̀kú ni ọmọ tó ń sọ ni olùlànà bí kò tàdá à kí ni sẹ́ni ti bá náà ọmọ yóò gbàgbọ́ tó yọ ó gọ ó gọ síra ẹ̀ gan. ṣe bí ọ̀rẹ́ ọlọ́run má ṣe èlé fún wọn ṣe gbèmílékè gbogbo ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ sí mi o kọ́ mi lẹ́ni tí mo máa sá fún kọ́ mi lẹ́ni tí mo máa súnmọ́ má jẹun fọ̀tá ṣọ̀rẹ́ kí wàá máa dunnú pé mo ti ré nìyàn o ẹni tó ti gbàgbé gbogbo ìlàkàkà mi tó ti gbàgbé gbogbo ohun tí mo ṣe bí mo ṣe jìyà oríire tó ń bọ̀ lọ́jọ́ mi tó wá lọ pinnu. ìwọ mọ̀ wọ́n èmi ò mọ̀ wọ́n ló ń bá mi ṣẹ́gun wọn kò gbé mi lékè gbogbo wọn jákèrè ayíjà ọba olùṣẹ́gun. má ṣe jẹ́ kó pẹ́. ìjọ má ṣe jẹ́ kó pẹ́ o. kó tó pínre ayọ̀ dọ́dọ̀ mi o. kórede kóre wá kórede. mo fẹ́ ṣohun ẹgbẹ́ mi ṣe. fèrè síṣẹ́ mi bàbá má jẹ́ kó níyà. kókó tí mo bá wá dáwọ́lé. ọmọ mi ló ní ẹ̀rọ. ẹ̀rọ love of my life, my only love. Baby, jẹ́ ká yẹ fídíò kan fẹ́ rojú, what are you wearing? Baby, video. jẹ́ ká sùn sí fídíò. Oh, it's so sweet. My love. Ẹni tẹ́mi ń pè lọ́gà. Tóbìnrin bá tẹ̀ ṣe bí obìnrin, ṣé kò yẹ kí àlejò kó ṣe bí ọkùnrin? Ó mọ̀ ọmọ fẹ́ yídí kù mí. And I won't take that. Never. I will No, this is so huge. Bí bí bí bíbá ìṣeré náà ni ọdún wọn yẹn ṣe rí. Àwọn yàrá yẹn tóbi Wow. Ha, babe. Oh my goodness. You like it? Congratulations, thank you. Dìrín, you did a very wonderful job. Ah, give Ibi dàgọ́. <laughs> congratulations O Oderin congratulations but ah, matt ló bẹ get lẹ́yìn náà mi ò expect kó lè ṣe nǹkan tó ṣe yẹn o kó ṣáà kí n ṣe ọmọ ojú ọ̀rọ̀ lárí. ó fẹ́ gbọ́ ọmọ ojú ọ̀rọ̀ lárí ńlá gangan ni ah. in fact ọmọ àìjọbẹ̀rẹ̀ ni he was so gullible that he didn't even think about it he didn't know he was stealing a briefcase full of fake currency. but Derin ìwọ gan láyà o ah ó láyà ìdánwò yẹn ti pọ̀ jù ó ti pọ̀ jù ẹni téèyàn bá dẹ̀ fẹ́ bá rìn kó yẹ kéèyàn máa fura sí i. ìgbàgbọ́ ẹ̀yẹn ni ìgbàgbọ́ pánsá tí ò fura tó fi já síná ajá náà kọ́pì ẹ̀ ajá náà jìn I needed to be sure I didn't want to go their way I need to be sure of whom I'm falling in love with. ha ok ó ti wá lọ sìn kí ló wàá fẹ́ ṣe sí. I'm done done done with anything called love. Done with him. See, I give up. There is no husband anywhere. Babe, really? Yeah, mo <laughs> ti jẹ breakfast. Um, babe, mo ń padà lọ London before the month runs out. Uh, ah, uh, this is an expensive joke. Oh. It's too expensive. Who in ilé Who gbogbo establishment in nǹkan. <laughs> Ah, they're already flourishing, babe. Don't you jeopardize it. I know reason tí mo ṣe mú ẹ wá síbí báyìí gangan nìyẹn that's the reason I insisted you have to be here with me hmm. ó ní àwọn nǹkan tó máa bá mi ṣe. Ah, ah. Ah, ibi iṣẹ́ yá nìyẹn. mo ní kó ló fẹ́rẹ́ sí ẹni tẹ́lẹ̀ lóòótọ́ ni àmọ́ nígbà tí mo rántí pé ní ní first delivery mi mo dẹ̀ fẹ́ disappoint ọ̀gá mo ní kí lọ jáṣẹ́ mọ́ra as e dey hot. ìwọ ni ọ̀gá mi ìyàwó ẹ ni ìwọ ni ìdìtẹ̀ ọ̀gá mi bẹ̀ kí ló ṣe fún mi. but I still need to impress her. wàhálà ló kó rẹ sí ìyàwó ẹ ṣáà ni ah, ẹ ṣáà ra ẹ o. má gbà wọ́n ń o. I <laughs> will try. Ah. bọ́ ṣàlàyé kí ló ṣẹlẹ̀. àti débi tá à ń lọ. orí ẹ wà ń bẹ o mọ kọnakọna. bẹ́ẹ̀ni. in fact you are àbá mi kò sáyè fọlọ́dù àti débẹ̀ ẹ ṣe gan. ìyàwó eré ni ọba pa mí ni kílódé tó ń sáré bẹ́ẹ̀ náà. Ah, mi mọ ẹ má ẹ má bínú ẹ má bínú. ṣé bá parí fáàmà ni ni. ẹ má bínú. wá o ti gbọ́n parí orin kan tó ní onímọ́tò rọra sáré o onímọ́tò rọra. mo gbọ́ mo gbọ́. ìlàsífẹ̀sì tó ń sáré bóyá sáré yóò kú ni imagine oye tó sálẹ̀ gbẹ tipa lẹ́kọ̀ọ́ ẹ̀. ẹ má bínú. tí tipa yẹn ò bá tẹ break àbí tí ò ní break ó mọ̀ pé ọ̀tá wa lè ti kú báyìí. ẹ ní kẹ́ ẹ má bínú ẹ má bínú tó bá yẹ pé yẹn ni ẹ má bínú. ó yá lówó ẹ five two. ṣe ẹ ní wait wait. two thousand. two thousand. fún gbogbo short cut bàbá ibi kí wọn kàn jẹ mẹ kí wọn kàn jẹ bàbá ibi. bá ọ̀ fún ọ̀rẹ́ mi bá ọ̀ fún ọ̀rẹ́ mi. mo ti hàn fún ọ. sáré o. ẹ ṣe ó dàbọ̀ ibo ló ń rè ibo la yẹn ń lọ ibo ló ń rè. ọmọ ayé ọlọ́tí ò lè dá o mo rò pọ́n ká mi ní sá ọmọ yẹn náà ń dún yan. ah alege ló ń pè kí ló ṣẹlẹ̀ hello ẹ èmi gan mò ń bọ̀ nílé báyìí èmi kan fi wá sí mi. níbo ló wà níbo ló lọ kí ló ṣẹlẹ̀. bà kí wọ́n bá yẹn bà. mo ti mọ̀ bẹ̀ mo ti mọ̀ bẹ̀ mo ti mọ̀ bẹ̀ ok ok má má bọ̀ má má bọ̀. àlejò ní bà ṣé wọn náà ti ń ṣàyè níbo ló ti never forget this day in a hurry. I I've not been treated so nice by a lady in a while. <laughs> Really? And I have never been so loved by a man. Hmm. Ó bere o, <laughs> ó fẹ́ máa wine me ó ti bere o kò walk. Seriously, ọmọ kẹ́ bí mo ṣe pè é yẹn, tó o dídùn ló dùn là ń bọ̀rọ̀ ẹ̀jẹ̀ kan tílé ogetoge jẹ. òpin ni ní ṣọlá my dear. You are a blessing to me. Yeah, and I love you so much. And I bless you dear. much. Ẹ kú Ah, ọ̀rẹ́. Ọ̀bíkọ́lá. Ọ̀rẹ́ bòlì. Ṣé wàá pa? Ah, àmọ́ kí ẹ̀yin kọ́ ṣe ń gbádùn ara yín. Wọ́n fine thank you. Orin ah, yẹn pẹ̀lú mi ń bèrè pé báwo lè wà. Báwo lè fẹ́ kó wà? Mo ní béèrè. Ó máa ń wà No no no. Ah èmi ló yẹ kí n máa lọ kẹ́yìn máa béèrè fẹ̀yìn bàbí. Ah, rárá o òun gan ló sọ pé kí n dúró dé yín èmi ti fẹ́ máa lọ tẹ́lẹ̀ ṣé gbọ́ ẹ máa bá fàájì yín níṣọ. Mm. all right baby. all love. Mm. love you darling. owó ìdílé báyẹn ó ti wà mí lébi ṣé kí n kó wọn sàbí transfer. fún ewu ẹ má ṣe ìyọnu ẹ bá mi kó fún bébí mi. mi ò gbọ́. ẹ kó fọ́ọ̀rọ̀ ẹ̀yìn náà. Have a nice day. Bye. Bye, darling. Bye alùbáríkà lójú o oríire àká ah! gbogbo wa ká má ṣe bínú ẹni tó bá kàn. ṣé wọ́n forí tèmi gba parọ́ ni ọ̀gá tèmi ń ṣiṣẹ́ fún lórí olólùfẹ́ àlejò just like that ah! gbogbo owó tí mo ṣiṣẹ́ fún látàwọn tí mo ṣe wàhálà tí mo ṣe wàhálà rere síṣẹ́ mi bàbá má jẹ́ kó nira gbogbo tí mo bá wá dáwọ́lé ire ni kó yọrí sí ẹlẹ́dà mi o. Zani manteria, ela o shanderia kawoya. kálukú mọ̀ ń sákìrì ẹ̀. bí ó bá sálù bá ríkà àrẹ àsán lórí kálukú sákìrì ẹ̀. ah kí ni gbogbo òṣì náà ah, mo ti mọ gbọ́n yín ọgbọ́n àti má fẹ́ sanwó <laughs> ó dà ìpẹ́ mọ̀ wọn ò bí yín dà ẹ máa sanwó ní mọ́tò èmi ò àwọn oníwùbà máa ń ṣe yánmọ́yánmọ́ o ẹ máa fún mi lọ́wọ́ mi ní mọ́tò yìí o ṣẹ́jẹ́ kó ní yín pé. kò sí ṣe kò sí àìṣe ẹ máa fún mi lọ́wọ́ mi tẹ́ ẹ bá fún mi lówó mi lásán tẹ́ bá lọ ń ṣe wèrèwèrè kan máa gba fóònù yín máa gba aṣọ yín máa gba bàtà yín in fact ìwọ ni màá tí ìbọn lẹ́nu mọ́tò yìí ṣẹlẹ̀ ìyá wẹ̀ kí ló forí ibú. ẹ máa lọ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ má wulẹ̀ ẹ̀ embarrass wa a máa fún yín lówó yín ẹ ṣàjà lọ. báwo ṣòkòkò ni a máa fún yín lówó yín jọ kẹ́ni. ẹ má fún mi lówó ẹ wá rí dán. pẹ́ ló ṣojú lórí kú ọ̀lọ́ ń wọ́rí ojú ara wọn kí ọmọ wa lọ wọ̀ ọ́rùn wọn ṣẹ̀ sí abẹ́. ọgbà yẹn yọ gíláàsì ojú ẹran. èmi ni yes. ó jọ ẹ̀mí ní kò ń ṣe wọ̀. Um, Can I start the trip? Nira àrùn kan yìí start ṣé mi ò ní trip lórin mo ní kó. Ọgbàníjọ kúrò orin bíjọ. Sorry sir. Sọyìn Bush. Bùnkọ̀rí mo bèrè náà ẹ̀rọ kúkú dá mi ló. Wọ́n lé máa yù fẹ́ wá rí búburú ní Èkó. Ẹ́. Máa yù ọ̀gílẹ̀ play ball football. I'm not a soccer fan. Ṣé wọ́n lórí mọ́tò yàbí wọ́n gbé fún ẹ? Mo lọ́gàá ológa ó yọ̀ǹda ẹ̀ fún ẹ̀rin àbí wọ́n ló fi owó ẹ̀ ra gbogbo mọ́tò náà ni kò ní kò ní lẹ́dà kò ní kò ní ra àrùn kí ló dé tí ojú ẹ̀ pọ́n báyìí. ojú mi ṣe rí nìyẹn. o máa ń mú gbórin. no. no. ẹ̀bọ́lẹ̀ ní mọ́tò yìí sìn yìí o tẹ́ bá fẹ́ rí grace ẹ kàn rọjọ́ bí wèrè látàárọ̀ àtẹ́kọ̀ọ́ bá dẹ̀ gbìyànjú ẹ̀ nípa àṣìṣe tiwa. rìpọ́tù ẹ̀ fáwọn tó gbé iṣẹ́ fún torí orí kò lè léyìí wọ́n ṣe snap ẹ̀ fún ayé ẹ̀ bàjẹ́ ìrìn sálọ̀ ìyá. máa pe uber mi gbọ̀nrẹ̀kọ̀kọ̀ ló ń ṣe. orí ṣe ìpín lórí orí nìpín orí ló pẹja ṣe tẹja fi làbújá orí ló bálùkù sí okun tiẹ̀ lóṣù ṣàlàgẹ̀rẹ̀jẹ̀ ló dífá fún igúnnugún ọmọ ọlọ́jọ́ gbọ̀ngbòrò igúnnugún wá jẹbọ kẹbọ lè fi ṣàlàgẹ̀rẹ̀jẹ̀ wá jẹbọ kẹbọ lè dà. torí bá òrígún a ò gbúdọ̀ ṣẹbọ bá òrákàlà a ò gbúdọ̀ sọ̀rọ̀. Eh, eh, arákùnrin lọ́bẹ̀ ẹ eh, dákun náà ibo lọ bó ń lọ. ṣé ilé request ni. Eh, bẹ́ẹ̀ ni àwa la pè ọ́ ọmọ awo tó sì bá ń gbére ó gbèdé tí òkun. ẹdú ẹdú ẹdú náà ẹni tó gbé gbà sọ́wọ́ tó bó lẹni bó mo ń gbé lọ. dákun ṣé etí ẹ̀ fọmọ lágbádí ni ó bá ń gbèdé tí òkun torí kò gbọ́dọ̀ sọ̀rọ̀ lóde mọ́ dọ́lọ́ bẹ́ẹ̀ ni. island bẹ́ẹ̀ ni. pẹ̀lú gbogbo wẹ́ ẹ máa sanwó fẹ́mi o. tó bá jẹ́ tówó ni àbùsẹ̀bùsẹ̀ <laughs> off trip la máa ṣe nìyẹn. èyí tó bá wù ó ṣe ń bẹ̀. Ah. àmọ́ ṣé kò lè affect mi o. sàlá gẹ̀rẹ́jẹ̀ lórí bá fún ìgúnnugún ọmọ ọlọ́jọ́ gbọ̀ngbòrò ìgúnnugún wá jẹbọ kẹ́bọ lè fi sàlá gẹ̀rẹ́jẹ̀ wá jẹbọ kẹ́bọ lè dà bá òrígún a ò gbúdọ̀ bá òrákàlà a ò gbúdọ̀ sọ̀rọ̀ ẹyin mọ wá gbọ́ òun lílọ ló lọ yìí rántí ìkùlẹ̀ o ò gbọ́dọ̀ bá yẹn sọ̀rọ̀ àwòrán tójú rẹ lè kókó bí ojú adó fòrò yìí hmm, mọ̀dá lóhùn o. Hmm ó lè rí ọkọ yọ. ó ní kí n kó falẹ́gẹ̀ <laughs> so that is to say mo ṣiṣẹ́ salẹ́gẹ̀ nìyẹn náà no no no no no i can't take that kí ló fẹ́ gan ọ̀rẹ́ wa ṣebí wọ́ òun ló dá sí méjì tó kọ́ apá kan fún ẹ tóun kápá kan gẹ́gẹ́ bí ọ̀rẹ́ kò rí kò sùn tẹ́jọ jẹ́ àìníta ọlọ́run ló ń dẹ́ láàmú o àìníta ọlọ́run bìtìbà o ẹni tẹ́mi ń pè ní ọ̀gá tí mo ṣiṣẹ́ fún ló di ló di ló di olólùfẹ́ Àlẹkẹ́ tó bẹ̀rẹ̀ sí pé àwọn ní ọkọ mi o ọkọ mi o no no no no no no no ha do ọ̀rẹ́ ni wá lóòótọ́ but ah I didn't, I didn't I didn't prepare for this no no I didn't prepare for this at all at all at all kò rí kò sùn dùn wí lóòótọ́ ṣé ọ̀rẹ́ tó ń jẹun lẹ́yìn ara wọn tó wá ń pera wọn ní kòríkòsùn ṣé àwọn ni ò ní sùn láì ra wọn kódà wọn á tún ṣe tánà dì í wọ́n wọ́n ṣe ní jẹun lẹ́yìn ara wọn kòríkòsùn kò yàtọ̀ sí kòríkò bùtà kò sáyè fọlọ́dọ̀ tó bá ti lò mí fún kan. èmi lórí rẹ fún ọ̀rẹ́ rẹ sọ mọ̀ pé kàtàkàtà ni ìtọ́ ń wí wọn Ah, ah, ẹ gbà mí lónà <laughs> tí mo bá lórí rẹ fọ́rẹ́ rẹ ìwọ lè níyènú láti wá bí mi àbọ̀ mọ̀ pé bẹ́bí tí bá peku yọ pa tiyètiyè ni. ẹ má bínú bàbá ọmọdé ló ń ṣe mí. a ò ti ń ṣe ìlara bẹ́ẹ̀ ni ìlara ọ̀rẹ́ rẹ ló ń ṣe yìí. ìlara kẹ bàbá mi ò lè ṣe lára ẹ nítorí pé ọjẹ wípé ẹni tí wọ́n ń ṣiṣẹ́ fún tọ́jọ́ ga rẹ̀ ọwájú olólùfẹ́ ọ̀rẹ́ rẹ̀ ọ̀sọ́ wa túmọ̀ sí wípé àlórí rẹ̀ fún un nù ó ti kì lára bọ́ nù ṣé wọ́n mọ̀ pé kódà bó ṣe ọkùnrin gan ẹnìkan ni ọ̀sáfẹ́ tí ó jẹ́ ìyàwó rẹ̀ nítorí pé ó ti wájú mi tẹ́lẹ̀dá rẹ̀ sì wá ní kó ṣe kòǹgẹ́ ọ̀rẹ́ rẹ̀ kọ́gọ̀rẹ́ rẹ̀ wa je ọkọ rẹ̀ ṣe bó yẹ kínú tí ọ ma dùn ni o yẹ kínú rẹ̀ dùn ni pé ọ̀rẹ́ rẹ̀ ò jìnnà sí ọ ẹn tọ́jọ́gà rẹ̀ ńlọ̀rẹ́ rẹ̀ fi ṣe e, e, ṣe hàn mọ̀ pé ti wo ti sinu. ó ṣeé ṣe kọ́rẹ́ rẹ jẹ́ kí oríire rẹ ó sún síwájú ń bẹ̀. ọ̀wá ń ronú pé wọ́n lù ọ́ fún ọ̀gbọ́wé àwọn àgbà ni wọ́n ní ẹni bóyá bá olóríire yọ ire ọkàn wo àmàràn mi sí ọ ni pé kó o lo inú kan pẹ̀lú ọ̀rẹ́ rẹ kí ire ó lè kàn ọ́ àti wípé ṣèbí lọ béèrè yóò ní sọ wàá ríṣẹ́ ọ̀hún ni ní sọ béèrè ibi tíṣẹ́ ò ti wá ń gbà tí ọ wá borí tó béèrè iṣẹ́ ni ọ sábèrè pé bí kan ni kíṣẹ́ ó ti wá fún ọ ọ̀rẹ́ rẹ̀ sì tọrọ obìnrin pé òun ò lóbìnrin òun fẹ́ obìnrin. bàbá ẹ̀rù ló ń bà mí bàbá òun ló jẹ́ kí sáré wá bá yẹn kò sáyè fún lódò bàbá mi. ẹ̀yin kò sáyè fẹ́ ẹni tí ò ní làákàyè náà ẹni tí ò bá ti láròjinlẹ̀ ààyè ò fún ààyè rádaràda ní ń bẹ fún mọ̀dé rádaràda wo ní í ṣe ọ́ tó wá ronú pé wọ́n lò ọ́ èèwọ̀ yìí orí tá a ṣẹ̀ bọ́ tó ṣẹ̀ wá rí o náà láwa ló fẹ́ nìkan bàbá lórí rẹ̀ fún gan kò lè rí irú obìnrin bá ń fẹ́. Oh. Ìbírọ̀nkẹ́ máa bínú Ìbírọ̀nkẹ́ torí ọ̀rẹ́ ẹ̀ ni mo ṣe wá mo mọ̀ pé mo ti ṣe ẹ̀yin méjèèjì jọba mi bẹ́ẹ̀ mo mọ̀ ìwà burúkú ni mo wù sí ẹ̀yin náà mọ̀ kó wà burúkú lẹ̀ wù ìwà burúkú ló wù ah ó dẹ̀ gbowó ó dẹ̀ gbé sá lọ ó ṣe test kékeré fún ẹ ó dẹ̀ fẹ́ wò fúlì. ah irú test wo nìyẹn. irú test wo nìyẹn tó bá jẹ́ pé real money ló wà ń bẹ̀ náà ni tí o ṣe fake currency bó ṣe máa gbé tó máa abscond nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́. ìyá nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ jọ ẹ bá mi bẹ̀ wọ́n kó sí mi nínú ni. wọ́n kó sí ẹnu ṣó ń gbọ́dọ̀ tó ń sọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ burúkú tó ń jáde nígboro ẹnu ẹ wọ́n kó sí ẹnu ah kálukó ti fọlọ́pàá gbé ẹ ni tó ti fẹ́ na tó ti na sẹ́ńsì ẹ tó ti na jáde kúrò lórí ẹ àwọn tó kó sí ẹnu ẹ àwọn máa gba ilẹ̀ wọn kó sí ẹnu. ó kò kẹ́ni jọ sábà mi bẹ ẹ ìtorí ẹ ló gbé mi wá bá mi bẹ jọ. ẹ wo tó jáde mo ti gbọ́ mo try láti bẹ̀bẹ̀ fọkànbalẹ̀ ẹ pọ̀ nǹkan tẹ̀yìn nǹkan tẹ̀yìn náà ṣe kò dáa o kò dáa o kò dáa kò tí ò dáa ò dáa. mo ti gbọ́. wọ́n á lọ. ok ẹ ṣe. o ṣe. Mhm. oríṣiríṣi ṣá. ọkọ̀ tó ti ṣí òun ló ń ṣẹ́wọ́ sí i èkó gọ̀ á jẹ́ kó lòun jìbìtì owó wàá lò jìbìtì ara tó bá jẹ́ mi náà mo jẹ́ gbàrú ẹ̀ rádaràda. ẹ kúlẹ̀ o. Ah. báwo kí ló dé wọ́n máa ya ayé nìyí lárí. ó mo kàn ní kí n wálé kí wá sinmi díẹ̀ níjà rẹ̀. kí lè. Ah, oúnjẹ ah. ebi ló ń pa mí bọ̀ látọ̀nà mo ní kí n ya kí n ra something ká gbẹnu sí mo jẹ́ ní kí n ra kan fún ọ náà nìyẹn. Ah, ọ̀rẹ́ mi kí ló owó èso tó tó yìí tó lè wáyé máa ń lọ. àwọn àjẹ ń kíchìn jẹ́jẹ́ hmm? eléyìí máa wọ́n òun bá ti jẹ́ kára máa lọ́ọ̀kan wa bẹ́ẹ̀ bá yín lọ́mọ oh. ṣé wọn tó fọ́ ni hmm. ọlọ́run ni kò rà wá gáàsì náà ti tán ọ̀rẹ́dì ọlọ́run mọ́tà bá jẹ lálẹ́. wo ṣe báwọn kan ló ń rà àgbà tó wọn fúnra wa náà lóyún. Hmm. mo tọ́ sọ àwọn tó ń jẹ́ òròyìn méjì ló tọ́. Ah. wọ́n ti pojú pojú gbó yẹn lọ ká ló hmm. wà lọ́wọ́ mi tó yẹ pé mo ló mo ṣe fẹ́ mo lè rálé fún ẹ. àìmí mọ̀ ẹ́ nà án mo mọ́ tó lè ṣe níwájú ẹ lẹ́yìn mọ̀kàn tó lè ṣe bọ́ ṣe náà oore hmm. ah mi lè dúpẹ́ tán lọ́wọ́ ẹ̀ lágbára bójú àti bẹ̀tẹ̀ mi ẹ̀bẹ̀ ebi àárọ̀ ọ̀sán alẹ́ kò ní pa ẹ́ mm, mm, mm. ọlọ́run abọ́ ọ̀ náà ebi pa ẹ́ lọ ìyàwó ojú ẹ̀ ẹ̀lẹ́. Ah, what is the meaning of all this? Eh? ó ti tó jọ ó ti tó ó ti tó ó ti tó. Ah, ah. ibi Ronke I loved him I was only trying to gain his trust he failed. see I know you loved him you understand and. He failing your test was not your fault. It was just a bad guy masking up as a good one. Tututu. What's the problem? No. Yeah, thank you. Alpha. Come here. Pẹ̀lú assignment mo fún ẹ. Assignment? Assignment wo? Babe, èmi padà lọ sílùú tí mo ti wá ta ló máa bá mi manage business mi. Ah, ah. Eh, ṣé bí mo sọ fún ẹ pé kò need náà kò ní ò ní ìdẹ ah, tó bá ti wá padà ń sìn ìwọ náà ló sọ pé àwọn ọkùnrin tó wà lọ́hùn orúkọ tó wọ́n náà ń jẹ́ òdì wọ́n tún wá padà láì mọ́kọ dání. àwọn tó wà ń bí báyìí kọ àwọn tó ń jẹ́ orúkọ ara wọn gangan kọ ìwà wo ló ń wò wò babe i have made up my mind jẹ́ kí n padà ọlọ́run á ṣe èyí tó dáa oore tí wọ́n lè ṣe fún mi ni pé kó bá mi wá èèyàn tó wà trustworthy tó lè bá mi manage business mi. okay kò problem ẹ eh, bó o mọ̀ pé kíní ma take time but trust me I'll get on it. thank you. Yeah, it's okay. thank you. It's okay. lórí hmm. ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan oníkànnì àbára ìbáka wàrà lé wàrà gbà wàrà wò fún mi bẹ́ẹ̀ ni lóòótọ́ ni mo sọ bẹ́ẹ̀ wọn náà iṣẹ́ tí mo ṣe ń sìn tú ẹ ló fi wá ilé tí mò ń gbé ọ̀dọ́ náà tí bá fẹ́ gba lẹ́ńtà ṣé mi mọ̀ tó máa wọ̀ tí so mo lè ṣe ju bẹ́ẹ̀ lọ́gàn sẹ́. sori truth be told láàrin mi àti ẹ true ni gbogbo ẹ fi wá lóòótọ́ but mi ò ń ṣàwọn ìdá tọ́lọ́run dá tó máa ń fẹ́ gbẹ̀sán bí mo ṣe ẹ lórí gbọ́dọ̀ ṣe padà mi ní fẹ́ kó tìtorí yẹn kó fira ẹ sí under unnecessary pressure kó wá máa sáré kẹ̀kẹ́ kó lu mọ́tò i am not the kind of a man tó kí mo ṣe orí fún mi not. mi ò fira mi under pressure kankan ṣé oúnjẹ tí mo rà wá lé ṣé yẹn ni wàá fà ah, pressure. ó wà lára point mo try to jẹ́ kó understand now ó tún di ipò oríṣẹ́ ó ní ìgbà tí ẹ ṣe ń jẹ bá ṣe o ṣọ́nà mi yẹ àwọn bá ṣe mú nítorí àtàwọn pòpọ̀ tá à ń fún ẹni sínú dábà sí ẹ̀rọ àmàjẹ kú lómi díẹ̀ àfi mm-hmm. gàrí dì wọ́n ó dẹ̀ di ní wọ́n six to six kò dé affect anything but now tó di pé òun ń jẹ wálé mi fẹ́ kó tó máa wá affect èmi àti ẹ obìnrin ò ní tìjú o. As I am gbogbo nǹkan tára mi kọ̀ jù láyé yìí láyé yìí wọ sí ni mi ní fẹ́ nǹkan tó máa jẹ nítorí nǹkan tó ń rà wálé ó máa máa fẹ́ tó delivery ẹ̀ kò ní pé débi pé ìyàwó mi á fẹ́ máa sọ̀rọ̀ sí ẹ I won't be able to stand this ní ní yàrá mi kọ́. kí ló oògùn oògùn ń sọ̀rọ̀ sọ̀rọ̀ látara mo ní kò sí nǹkan tó fẹ́ ṣòwò deliver tí bá máa fi ṣiṣẹ́ kiri ń sìn ó máa pè mẹ́. lára nǹkan tí mo sọ nìyẹn tó bá ti ṣe díẹ̀ tó wò dùn bàbá ti pé tí wọn náà ti rí tiẹ̀ di bẹ́sì ní sukúrà wálé wá sí mi kì í ṣe wọn máa sáré kiri láti fi dí gbèsè láti fi dí turnover wọn máa sáré kẹ̀kẹ́ kó ló mọ́tò àwọn kan ò ní pé wọn máa sáré kan no no it doesn't make sense. ìyẹn rojọ́ ah. mo ti gbọ́ àṣẹ àbí kò fẹ́ kí n fara mi under pressure <laughs> alẹ́gẹ́ ti wá rò mí pin náà nìyẹn just pé mo kàn ra oúnjẹ pé ká jẹ on a norms ó ń ṣètò ọkọ ìyàwó nìyẹn o kó business ìyàwó ẹ̀ lè pè ẹ ti gbọ́ náà tá a bá wá jọjọ́ rẹ̀ nǹkan ṣé bá tiẹ̀ jẹ́ kí ìbírú kẹ́ ẹ complain náà bẹ́ẹ̀rù kí ló ṣe ń bẹ̀rẹ̀ rí o ṣé tí ìbírú kẹ́ bá wá complain fún rẹ̀ ṣé kò ní dùn ẹ ni ọ̀rẹ́ ẹ̀dẹ̀ gbà ẹ́ nímọ̀ràn wípé kó má fira ẹ sí under pressure láti sọ orin fún òun kó má bàa affect delivery ẹ olóró ẹ̀pin why can't you trust this process and stop being dirty minded ọkàn mi ò dọ̀tí kankan ohun tí ọkàn ló ń dá sí òun ló ti dá sí nísìn tó ń tọ́ òun lè sùn mọ́ báyìí ṣé ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ gidi máa bọ́rẹ̀ sọ̀rọ̀ kò bá kúngbe ah, ah, tó bá fàgùfẹ́gùn a máa ń jókun ẹlẹ́ni náà dúdú ẹ ti ń láta ju o ó ti ń láta jù. ṣe ọ̀rọ̀ mi ò pọ̀ mm. bọ̀ inú mi máa tó bá lè consider ẹ̀. okay um, cross my heart I'll try. you know bí ipò ọlá ṣe ń deliver for yàrá I don't really like it. Mm. ó máa dàpọ̀ yẹn méjì mú mi sáà rẹ̀ and then secondly ẹ ló rárá ní gbogbo wa ṣùgbọ́n kò possible kí wọ́n máa rò wípé so olólùfẹ́ ọ̀rẹ́ mi òun lọ̀gá mi mm. òun mò ń deliver for mi no no go, go, go, go, go, máa rọ́ọ̀sẹ̀ at least once in a while I'm ma cross mind ẹ̀. nígbà tí mo mú un pé bóyá kí bóyá kí n kókó gba mọ́tò yìí. ah no ah, gba mọ́tò báwo no no no that's not a good idea máa máa gbàmù kí ló fẹ́ kó máa ṣe. kí wọ́n ní kí n ṣe sí i. ọ̀rọ̀ yẹn gba kí n so that may sound selfish tó má fi dìdà mi ìyá ní bí a kò kò fún ní mọ́tò yẹn bí ìbọn náà kẹ́ jù bẹ́ẹ̀ lọ. just little out of many things that you have. kúkú pa mí o. no ọlọ́run jẹ́ kí n pa i mean o lè mọ̀ pé mú nǹkan kan ní nǹkan tó wà it's what you can do ọlọ́run kẹ́ jù bẹ́ẹ̀ lọ. seriously. yeah please ṣé mo kí tí o bá ṣe èmi lọ ṣe fún mo dẹ̀ máa mọ̀ lóore. dáhùn ti gbọ́ thank you. bọ́ mo ṣe máa ma ro ni ah, o máa ro ni mi ò guarantee ẹ. ro fọdún mélòó. mo ló mọ ọ̀tọ̀ nìkan tèmi ti pè fún tẹ́lẹ̀ fún ọ̀fẹ́ báyìí sọ. kí lẹ fẹ́ bá wa sọ o. mo rò pé iṣẹ́ tó ń ṣe yẹn bó ṣe ń fò ní kú fọlá dìde kó kó dá tó. ẹbí mi náà kúkú kọ́. And then uh, between you and I, I'm working more kàwé. Ah. I mean, I have BS in economics, I have master degree in business administration. No, no, no, jẹ́ kí n jẹ́ kí n bùgà, kì bashi ṣe kéré mi. Kò kéré bó ṣe máa wà gbá ni pé tómi téèyàn bá ní òbá tó wẹ̀, mm. fi bọ́jú ni. Kò ní náà kí n máa rìnrìn ìdọ̀tí máa jobs ẹ̀. You're right. But tí n bá sọ fún yín sìn pé omi kan ti wà bíi àgbọ̀n ọ̀gbẹ́ tó bá ṣí Mm, mo you feel it how would you feel. <sighs> okay mo very big bí and mo ti fún details there, and you're going there tomorrow. o sọ leave fún mi tẹ́lẹ̀. babe I was ti grow deep ẹ̀ mo dẹ̀ mọ̀ to disappoint myself. <sighs> What?

ẹ̀lú ọ̀gá nù. yà ẹ kalẹ̀. ẹ kalẹ̀ ó mà ṣàlẹ̀ kẹ. kò sí kò sí kankan kó lè dáná rẹ ẹ ní ṣiṣẹ́ lọ́la o. ah ṣé kò sí. mo fẹ́ kẹ́ bá mi gbé díẹ̀ lọ sọ́fíìsì náà. ok ṣe ti tán mà. kò jù bẹ́ẹ̀ lọ. wẹ́ ìyẹn ò le ẹ̀ ṣe bí kíkan gbé débẹ̀ ní kéde mi dẹ́ máa bá ṣe tèmi lọ. rárá o rárá mo fẹ́ kẹ́ bá mi pè lọ síbẹ̀ kẹ́ dúró tó bá ti ṣe nǹkan tó ń ṣe tán ẹ bá mi dá padà sílé. hello. hello hello. ṣe gbọ́ mi. mo ti gbọ́ wọn mo ti gbọ́ wọn. ó dàrú ẹ ṣé. ah èmi. ṣé ṣé mi ò ṣé mi ò lè gbé lọ́kí lọ́ máa ṣiṣẹ́ mi lọ́nà àbí kí ni gbogbo ok èmi ń gbogbo ẹ̀ máa dópin èmi ń gbogbo ọjọ́ tí mo ti ń jìyà ọjọ́ ògbóyè àbí ọ̀tá tó bá ń ṣe bí ọ̀rẹ́ ọlọ́run má ṣe èlé fún wọn ṣe pèmí lékè gbogbo ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ sí mi o kọ́ mi lẹ́ni tí mo máa sá fún kọ́ mi lẹ́ni tí mo máa súnmọ́ má jẹun fọ̀tá ṣọ̀rẹ́ kí wàá máa dunnú pé mo ti ré nìyàn o ẹni tó ti gbàgbé gbogbo ìlàkàkà mi tó ti gbàgbé gbogbo ohun tí mo ṣe bí mo ṣe jìyà. torí ọmọ lọ́jọ́ mi. kí ni oníṣẹ́lẹ̀ why do you have to call her to call me to play your slave tomorrow tí o bá fẹ́ kí mi rí ibi ìrànkẹ́ bí ọ̀gá mi. jẹ́ ọtí lọ́nà kí ni gbogbo pàlàpàlà tó ń sọ ibo ló ti ní gbogbo pàlàpàlà. èmi sọ pàlàpàlà ìyàwó ẹ̀kọ́ ló pè mí tó ní ẹ kẹ́mi fi ṣe tèmi lẹ́ lọ́la o kí n máa gbé ẹ kiri ẹ kí tún dúró díẹ̀ mbẹ́ for what. ipò ọlá lápẹ́ mi ìka ọ̀rẹ́ ọ̀dà rẹ̀ ló máa ń ṣe bó ṣe ṣe yẹn kí ló ti wọ̀gùn òpè mi fún ẹ tí ìbáṣepọ̀ fẹ́ máa yẹ̀yẹ́ mi wo bí bọ̀bọ̀ yìí sórí ìgbà tí mo ti mọ̀ ẹ́ àrùn kan ló ní àìní farabalẹ̀ ni adé ní farabalẹ̀ láyé yìí olórí àrùn. máa máa máa máa preach fún mi jọ wà á bá àwọn ìjẹta tán wà á ṣe àwọn adé lọ máa ṣe máa sọ ẹ this this wàdà wàdà no no no no no no i won't take that. ipò ipò ipò listen listen lóòótọ́ ọ̀dọ̀ ẹ mo ti ń bọ̀ a dey say a lot of things a sọ̀rọ̀ débi ibi tí mò ń lọ lọ́la but kò ever fún mi ní impression kò fún mi láàpọ̀ tí ẹ máa sọ fún mi kò gbé mi lọ. dúró mi tó dé ṣé tó bá sọ fún ẹ gan ṣé wàá sọ fún mi mi you are not but a pathological blackmailer now èmi lẹ́nu ẹ̀ dúró guy uh, ok ó sọ wípé kò gbé mi lọ bìkan lọ́la ó dẹ̀ máa affect iṣẹ́ àbí as a smart guy that you are I expected you to have told àpò máa gbowó iṣẹ́ kó dẹ̀ ẹ yára tó dúró náà eléyìí tó rárò kan ẹ ọ̀fẹ́ kí n máa ríyàwó ẹbí ọ̀gá mi ẹ ń blackmail mi ẹ gbogbo kí nítorí yìí má fún ẹ ní unnecessary blood pressure owó tó fi tìrìtì ẹ̀wọ̀n gan tó ń pa tó ń pa òwèrè ah, òun bínú òun dà fáyà òun ṣe bí wèrè débi ó ti rí àṣìṣe mi kan kó má para fún orí ẹ̀ òpè rárá kí ló wà nù kí ló ń ṣe tó ń ṣe báyìí kí ló tó tó ń ṣe bí pẹ̀tọ́rí ò pè rárá. So, you actually want to kill your friend just like that? Ha! Ṣé nǹkan tó ṣe yẹn ṣé kò tẹ̀ṣẹ̀ ni? Àbẹ̀wò ni just like that. In the first place, are we not supposed to be best of friends? So, what has changed? Ha! you ask me what has changed ṣé wàá rí pé tí fẹ́ máa sọ mí dẹrú fún ọmọ yẹn. sọ ẹ dẹrú bíi ti báwo ẹni tí ò ní ilé níbi tá a ti bí kò yẹ kó ba ẹgbẹ́ jẹ́ o tí ò bá gbé ọ̀rẹ́ ẹ lọ síbi tó fẹ́ gbé lọ lọ́la yẹn ṣe bí àwọn kan náà ló máa padà gbé. ẹ madam ọ̀pá àwọn yẹn nìyẹn máa gbọ́ mi lọ́wọ́ wọn mẹ́. Ah, ṣé wàá béèrè owó lọ́wọ́ ẹ̀ kò fún ẹ. ṣé irú owó yẹn ṣe béèrè. kó o béèrè owó lọ́wọ́ ẹ̀ ó wá dáa ju pé kó máa rí i pé ó ń lò ẹ́ ẹrú débi tí wàá wá máa ro àròkàn pé o fẹ́ pa ọ̀rẹ́ ẹ̀. mi ṣáàdẹ̀ pamọ́ báyìí but èmi mi gbé anybody lọ sí anywhere. why can't you trust this process? kò rí bí ará àta tó fẹ́ gbé lọ síbi tó ní kó gbóhùn lọ. èmi ò fẹ́ kó ṣe mistake ni o. mistake kì ni ẹ tó bá ṣe mistake mo ṣe mistake náà nìyẹn. Hmm. If only people realize easily the opportunity that lies in mistakes not made. opportunity olúwa nínú mistake téèyàn ò ṣe ẹ jú pé kò ṣe mistake náà lọ. ọ̀rẹ́ má bínú mo sáré kọ̀ ni ah. kí ló sì bọ̀ bọ́yìí ṣe bá ṣe rí ọ̀rọ̀ ó ní gbé mọ́tò bọ́tà gbogbo bọ́tà kí n lo mo tó rò kí ló tún fẹ́. ipò ó rẹ̀ ní tira mọ́tà báyìí ipò ipò má ṣe báyìí fún mi náà ọ̀run tèmi mọ́ tiẹ̀ náà òdèrò táì mọ́ kí ló tó ń ṣe báyìí. jalo, jalo. jálọ jàre jálọ jálọ jálọ àwọn onígbé mọ́tò mo ń tún ni mo ṣe gbogbo ọdún níjì ṣe bẹ̀rẹ̀ ṣe mi kíní kan jálọ jálọ jàre kó dáhùn. eré tó ń tukọ̀ tó ń tukọ̀ ò níjẹ o ò níjẹ o ẹ tó dé la rí o òdìwọ́ mọ́tò òmìnira dé tẹ̀ gan lọ ní ẹ̀ tó ti ẹ̀. easy pẹ̀lú àwọn interview questions ni kò ní take a while but then ó yẹ kẹ́ wọlé. ẹ jẹ́ kí n dúró dè é. no no i insist. ẹ mọ̀ bọ̀. àsìkò oníkàlùkù ló yàtọ̀ àtẹ̀wọ́ labẹ́là àwọn ọmọ ẹni tó kọ́. Oh, uber uber oh. Oh, uber uber orí àgbẹ̀ ajá fẹ́ pé orí àlùkò ajá. Woo! ọ̀gá. okonjo okonjo okonjo ṣé interview dancer ló lọ ṣe bẹ́ẹ̀. ọ̀rẹ́ kí o tiẹ̀ o tiẹ̀ o mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. kí ló bá ṣẹlẹ̀ kí má jò kẹ ọ̀rọ̀ mi dayo ni má jò mo bọ́ lọ́wọ́ pé kò sí nǹkan kan lẹ̀ wẹ̀gẹ́ náà. wo fi gbogbo ojó tó ń jolẹ̀ gbọ́kọ̀ tí mo fẹ́ sọ kíló tí mo lálọ́jọ́ sí. ẹ bọ̀bọ̀ ah, yìí ó dà kí ló kan àlá pẹ̀lú kan táwa ṣe kí làlá yẹn fi ba lọ Mr Joseph mọ tó ń ṣe o mọ tó ń ṣe o. kí ló kan àlọ́ ọkùnrin abẹ́rẹ́. ẹ kí wàá ní kí n bí ẹ. àlá tí mo lálọ́jọ́ sí. part one ni o ọ̀rẹ́ mi sọ fún mi mo lábàá tù lé ni. pẹ̀lẹ́ Joseph aládìsí <laughs> ń fi hàn ìjọba wọn ní pátírì máa jáde. ṣé ilé ọkọ máa bè àbí kò bèrè nǹkan tí mo yí lójú àná. ẹ kí ọ̀dà ẹ sàkílẹ̀ rí o. mi tẹ̀ fẹ́ bọ́dà tẹ́lẹ̀ ṣùgbọ́n bàtí mo tún wá débi nǹkan tó jù mí rí mo lanú lẹ̀ ni in fact mo yọ̀gò lójú. kí lójú ẹ rí orí dérìn ó pẹpẹ sí o. kò sí yàtọ̀ mo ṣe là gẹ́lẹ́ ni. àsìkò oníkàlùkù ló yàtọ̀ àtẹ̀wọ́ orí àgbẹ̀ ọjà fẹ́gbẹ́ orí àlùkò ọjà àfàlùkò mr uba má ṣe kánjú. orílẹ̀-èdè fínlẹ̀ Abuja ṣèbọ́jọ́ tó wà ọ̀sùn èké ṣóun lè wà ọ̀sùn. Ah. ọ̀rọ̀ aláyìí rí bàbá ó ṣe jẹ́ ká lọ sọ́dọ̀ bàbá ká lọ rí bàbá. lọ́dọ̀ bàbá. Hmm kó wa. kí because nínú ọgbọ́n òye tèmi èmi fi pé ìyàwó ẹ ló fẹ́ di méjì yẹn kí ló ń wò lára. ọ̀gá ó ti bẹ̀rẹ̀ sí bóyá bí tó fi sùn ò dáa kó fi bòmí sùn. n tó máa yẹ mi àti bínú jọ náà níjẹ ìyàwó tèmi kọ́kọ́ di méjì ọ̀dọ́ náà láti máa mọ kàkà máa lọ. èmi kọ́ àlá ló sọ bẹ́ẹ̀. alájà àlá ló láká ìbọn bọ́ọ̀lù. gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ ṣé mo pé ìgbà tí mo kọ́ la fẹ́ sàlá yìí. tí mo rí ìbìrànkẹ́ lójú àlá tó yọ̀bọ̀n sí wa kí ló ṣe ẹ padà fẹ́ ra. alaye àṣọ yẹn níta sílẹ̀kùn. gbọ́ gbọ́ lè mo tún ti rí dẹ́rìn. ó ti yọ̀bọ̀n sí wa. orí kúri sílẹ̀kùn. ọmọ gbọ́dọ̀ kejì yìí mo lè sílẹ̀kùn mo lè sílẹ̀kùn tí mo gbọ́dọ̀ kejì tó ń gbé mo ti gbọ́ ṣé o mọ̀ pé dẹ́rìn ṣé o mọ̀ pé o máa fẹ́ o máa fẹ́ méjì o o máa fẹ́ méjì o wá wọlé o. ẹ máa fi ń bá bébí mi sọ̀rọ̀ kí ló dé báwo anyway ìbírànkẹ́ mo bá sọ̀rọ̀ ó lè lóun àti dẹ́rìn ìfẹ́ yọjú sí wa lọ́la. ifá orókè ti ṣe nìyẹn. pẹ̀lẹ́ assistant babaláwo ifá orókè kọ́ ọ̀pẹ̀lẹ̀ orí ilẹ̀ ni. ibi ẹni kò dúró sí ṣé bíbí ìlà wà tí ìbírànkẹ́ wa tó tẹ̀ mọ́lẹ̀ ah dẹ́rìn ló kàn bá. ó lè mú un lọ gàgàgà. Don't, don't sound that way. Look, I hate it when you talk about women that way. I don't like it. Àwọn ẹjọ́ wọn tó chip sí ẹni. Má sọ̀rọ̀ báyìí, no no no no, guy, I no dey joke, I no dey play o. Kí ló ń sọ̀rọ̀ báyìí náà? Ìbí ló ń ká chip ni. Àbí jẹ́rìí lójú ọmọ tó chip lójú ẹ̀. Bọ́n tó ń sọ pa àwọn ọmọ yìí náà. I no dey like when they talk, I no dey like am. Sùúrù mi ò sọ láti fi dínkù, wọ́n kọ̀ jẹ́ pé mokomokoro wo ni o lo sọ ọ̀rọ̀ wo ni o sọ àbí táwọn ọmọ akọfọ wà sọ fún wa alala kan pẹ̀lẹ́. why do you wan take a personal. aláyẹ̀ká i no like wetin you dey talk alala ọmọ mọ́lá i no like am àṣà àwọn ẹjọ́ mo rí ìrìn fẹ́ kí ló ṣe tó sọ̀rọ̀ báyìí náà lóye i don't like am guy move wa ah, comot for here for you. pẹ̀lẹ́ ọkọ ìyàwó. move abeg awo. na you sabi. move. ẹ káàárọ̀ how are you. i'm fine thank you. hi. ẹ tẹ kú àlejò wa àná. àlejò nìyẹn. àlejò let me call you first no no no You pull Um, you máa my pẹ̀ wọ́n. no say, don't worry. i'm coming. all right darling. Have your seat. Thank you. What can I offer you? Love. What? O gbọ́ nǹkan mo sọ and mo mean nǹkan tí mo sọ. Really? Yes. Ipòọlá, àtàná tó ti sin ọ̀rẹ́ ẹ wa tí mo ti fojú mi rí ẹ ni mo ti nífẹ̀ẹ́. I don't know if it is love at first sight, but see, you have been in my thoughts since I saw you, even more than the faces of the men I've been with in the past. Ipòọlá, I love you so much and I mean it. Mo dẹ̀ sọ fún ọ̀rẹ́ mi Ìbírónkẹ́, òun gangan ló kì mí láyà. Ó ní go for what you want. Ó tún sọ fún mi pé go for what you need. So I decided to go for what I want. Yeah. I love you. Ṣé wo mọ̀ pé Ọlọ́run ló bá mi tó ṣe? Lóòótọ́ nǹkan tó ń dẹ́rù bà mí ń dẹ́rù bà mí ṣùgbọ́n gbà tí mo rí ẹ nǹkan tó kọ́kọ́ wá sí mi lọ́kàn ni wípé bí eléyìí ò jábùrọ̀ ẹni ó yẹ kó lè jẹ àyà ẹni kí ẹwà iṣẹ́ máa ti kú lákàtà olúwa dírìn. yes. kí ìfigi sílẹ̀ o bí àdánwò lọ́wọ́ fẹ́ rí mo ti rẹ́ẹ̀dì máa fi ṣàdé orí mi ẹni bí ọkàn mi máa bá ọ lélẹ. àfòmọ́ kí fìgì sílẹ̀ ooo koríko sùn ìfẹ́ jẹ́ I will always think of you ọ̀rọ̀ kò ló ń dalẹ̀ sùn wọ́tà My bow ọ lélẹ. Hello there. Ah, dearin. Nígbà mo ṣì kúrò lọ́dọ̀ ẹ̀ náà, kò máa ti pè two hours. Ok, ok, ok, mo ń gbọ́ mo ń gbọ́ But wait, wait, wait. Ṣé o mọ̀ pé ó yẹ kí n dọ́dọ̀ àwọn tó fẹ́ bá wa kọ proposal? Ibẹ̀ náà dẹ̀ ni mo ń lọ báyìí báyìí báyìí. Ẹ ní sùúrù ní sùúrù, jẹ́ ká ṣe báyìí. Tí n bá ṣe kúrò lọ́dọ̀ wọn màá máa gbọ́dọ̀ ẹ̀bọ̀ straight ìyẹn tún kọ́ okay okay yeah love you too. àṣé lóòótọ́ ni pé kò sẹ́ni tọ́lọ́run gbàgbé àsìkò ló máa ń yàtọ̀ hmm. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò ń ṣe yẹn nìkan ẹ̀kọ́ kan ṣoṣo tó wà nínú àṣìṣe téèyàn ń ṣe kò pé kó kẹ́kọ̀ọ́ lọ àmọ́ àǹfààní ńlá ló wà nínú àṣìṣe tí èèyàn ò ṣe nítorí ìlọsíwájú ńlá gbà ni ìwọ náà wò tó bá kọ̀ láti gbé ọ̀rẹ́ ẹ lọ sọ́dọ̀ dérìn ni tàbí o fi àròkàn bá ohun tó ń dùn jẹ́ inú ọ̀ máa dùn sí ìbáyìí hmm, tó bá jẹ́ pé o lọ ṣàṣìṣe yẹn ni o ò ní mọ̀ wàá kàn máa struggle ni struggle ni pé àsìkò ò tí ì tó láì mọ̀ pé ìwọ ló fọwọ́ rẹ̀ fà so mistakes not made are golden. oríire á gbogbo wa ká má ṣe bínú ẹni tó bá kàn kó tó kàn wá o. Sàríyáde ìyára kàbúṣà. Áńgẹ́lì tó ń pínre jọ má ṣe jẹ́ kó pẹ́. Kó tó pínre ayọ̀ dọ́dọ̀ mi o fẹ́ ṣohun ẹgbẹ́ ń ṣe fèrèsé iṣẹ́ mi bàbá má jẹ́ kó nira gbogbo tí mo bá wá dáwọ́lé ire ni kó yọrí sí ẹlẹ́dàá mi o.